alhamdulillahi almusta'an alhamdulillahi almusta'an ọpẹ́ fún Ọlọ́run ọba wa ọba tí gbogbo ń tọ́dá máa wára lọ́wọ́ lọ́dọ̀ rẹ̀ wasalaatu wasalaamu ala khayri waladi adinan ìkẹ́ Ọlọ́run àti ọlá Ọlọ́run kọbẹ ẹni tí fi ń lóore jùlọ nínú àwọn ọmọ adinan nabiyina muhammadin wa ala alihi wa sahabati ajma'in òun náà ni anabiwa muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ ọlọ́run kó bá wọn ará lera àtàwọn sọ̀hábà rẹ̀ lápapọ̀ liya'lam kullu man yataqarrabu ila Allah gbogbo ẹni tó bá fẹ́ súnmọ́ ọlọ́run ọba tó fẹ́ sin ọlọ́run kọ́lọ̀ lè mọ̀ pé anna khayral kalami kalamullah alukur'ani ni òní jábọ́lẹ̀ lọ́wọ́ ẹ̀ òun náà ló lórí jù nínú àwọn òwe téèyàn wa khayral hadi hadi nabiyyi muhammadin sallallahu alayhi wa sallam ìmọ̀nà tó kílíà tí ò sí dàrúdàpọ̀ ńbẹ̀ tí máa ń tọ́yàn sọ́nà lẹ́yìn Quran òun náà ni sunna Ànábì wa Muhammad wa sharral umuri muhdathatuha gbogbo tá a máa fi ń jọ́sìn fọlọ́wọn ọba tá láwọn baba ló gbé e kalẹ̀ táwọn baba ò fún wa lẹ́rìí táwa náà rẹ́rì tó kílíà òun ni wọ́n ń pè ládàádáálẹ̀ òun ló burú jù nínú téèyàn fi ń súnmọ́ lọ wa kullu muhdathatin bid'ah ètò wọn bá ti hun wọn bá wọn ṣe o nítorí pé ọlọ́run ọba Allah òun ni wọ́n pa ọ́ ìdí wọn bá ti wá ahùn yìí ni wọ́n ń pè ní bídíà wa kullu bid'atin dalalah ẹ̀rí gbogbo bídíà pátá ànúni ibadallah wa min anwa'il ibada ẹ̀yọ́ mayami nínú ẹ̀sìn wa wa min anwa'il ibada nínú àwọn ìran ìjọsìn tí a ń ṣàlàyé lọ léyìí tó pé kò sẹ́nìkan tá a lè fún lẹ́yìn ọlọ́run tá a lè ṣe fẹ́lòmíì àfọlọ́run al-isti'anatu billahi wahdahu la sharika la ara ẹ̀ náà ní ká wá ìrànlọ́wọ́ pẹ̀lú ọlọ́run lérí bùkátà ayé wa àtọ̀run wa al-isti'anatu billahi wahdahu ìyà talabul auni minallah kí la ń pè ní ìwá ìrànlọ́wọ́ òun náà ní kéèyàn wá ìkúnlọ́wọ́ li jalbil khair láti lè bá a fi rí oore téèyàn wá oore ayé àtòrí ọ̀run wa daf'i shar kéèyàn wá ìrànlọ́wọ́ pẹ̀lú ọlọ́run ọba wa nítorí kábúrú ayé ọmọ bá ṣèyàn àtàbúrú ọ̀run má a ṣe kọ̀tì bí tá a bá ti wá ń wá ìrànlọ́wọ́ pẹ̀lú ọlọ́run ọba tá a wí a wà gbà nínú ẹ̀mí wa a fọkàn balẹ̀ sí ọlọ́run ọba yìí nìkan a tún ní wà nǹkan mi lẹ́yìn ọlọ́run ọba yìí má eléyìí ni wọ́n ń pè ní al-isti'ana ẹ̀yọ́ mayami al-isti'anatu billahi wajiba. dandan ni fún wa ká wá lọ́wọ́ pẹ̀lú ọlọ́run nítorí pé gbogbo bùkátà wa pátá àti bùkátà ayé àti bùkátà ọ̀run kò sẹ́ni ó lè bí ìyá rẹ̀ lẹ́yìn ọlọ́run ẹni tí ti wá wá lọ́wọ́ pẹ̀lú ọlọ́run yóò máa wá lọ́wọ́ pẹ̀lú nǹkan míì tó yàtọ̀ sọ́lọ́run nǹkan míì tó sì yàtọ̀ sọ́lọ́run ọba yìí dání kí gbogbo al-isti'anatu billahi ibada ká ní bùkátà ká wá máa pe ọlọ́run ká fọkàn sọ́dọ̀ ọlọ́run ká máa béèrè lọ́wọ́ ọlọ́run ká máa wá ràn lọ́wọ́ pẹ̀lú ọlọ́run lérí bùkátà yẹn ẹ̀sìn ni níta bá sì ti pè lẹ́sìn a gbọ́dọ̀ fẹ́ iwaran ìwárànlọ́wọ́ pẹ̀lú ọlọ́run kò sí ìyàtọ̀ láàrin òun àti irun bó ṣe jẹ́ pé ọlọ́run bá nìkan lágbọ́dọ̀ fẹ́rí kanlẹ̀ fún lágbọ́dọ̀ rúkú fún bàbá ní bùkátà ní bùkátà ayé àti bùkátà ọ̀run a gbọ́dọ̀ wá ràn lọ́wọ́ pẹ̀lú ẹlòmí àfi pẹ̀lú ọlọ́run tó dá yàtọ̀ ọ̀run wal isti'anatu bi ghayri Allahi shirk ìwà ìrànlọ́wọ́ pẹ̀lú nǹkankan nǹkankan nínú tọ́lọ́run dá nínú sánmà àtìlẹ̀ káwá gbà pé nǹkan òun ni ó ràn wá lọ́wọ́ lérí ìṣòro tá a wà ń bẹ̀ ni ó ràn wá lọ́wọ́ lérí bùkátà tá a ń wá yóò ràn wá lọ́wọ́ lérí bùkátà tá a fẹ́ kó bíyá yóò ràn wá lọ́wọ́ lérí gbogbo àwọn ìṣòro tá a fẹ́ kó lọ yóò ràn wá lọ́wọ́ lérí oore tá a ń fẹ́ tọ́bajọ́ kan nínú tọ́lọ́ǹda la bá fẹ̀mí sí la ṣírikùn bìlá a ti fi sẹ́gbẹ̀ẹ́ ọlọ́ni ọba tó dá wa náà là ń sìn ọba tá a máa ń sìn náà ọba yìí là máa wà ràn lọ́wọ́ lọ́dọ̀ ẹ̀ gbogbo táwọn yẹn bá ń sìn láyé ẹ̀ rí i pé tí ìṣòro bá dé ìdí nǹkan òun ni wọ́n lọ ẹni bá ń sẹ́rin níjọ́ bá fẹ́ wọ́ àbí ń yàwó àbí ń wọ́kọ àbí ń wáṣẹ́ àbí ń wówó àbí ń wá ìdáàbòbò yọ tí ń sìn ẹ rí àwa tá a jẹ́ bá a bá ní bukata kan ọlọ́run ọba tá à ń sìn ló yẹ ká máa kó lọ́dọ̀ ọba sọnù Quran ó kílíà gan àmọ́ kò yé ẹ gbọ́ kéwò lè yí ọ máa kéwò lọ́dọ̀ àwọn iyyaka na'budu bọ́ọ̀ bá súnmọ́ àwọn àfa súnà ó lè mọ ìtumọ̀ àyà quran nítorí àwọn ni wọ́n máa ń túmọ̀ alukur'an fún wa ad-dalil ẹ̀rí tá a fi mọ̀ pé ọlọ́wọ́n ọba nìkan là á sìn ọlọ́wọ́n ọba yìí ọ̀dọ̀ rẹ̀ nìkan náà là á ti máa wá ìrànlọ́wọ́ ad ẹ̀rí òun náà ni suratul fatiha ẹ má dìde mọ́ mede de mo bɛsɛ na nkɔmfisɛ na na adalil ẹ̀rí adalil ẹ̀rí lérí tá n sọ yìí iyyaka kana, adalil ẹ̀rí lérí tá n sọ yìí ó wà nínú alukur'an ipò ọba táwa bá ń sìn ọba yẹn náà láàmà kó bùkátà lọ́dọ̀ rẹ̀ ọlọ́wọ́n bá ń sọ nínú suratul fatiha ayẹlẹ karùn-ún gbogbo wa là ń kà lójúmọ́ àmọ́ pọ̀lọpọ̀ wọ ọmọ túmẹ̀ yìí kódà ìmáàmù mi nǹkan ti ń sáwájú kọ̀mọ̀túmọ̀ ti ń wí ọlọ́run ọba ní iyyaka na'budu ọlọ́run ọba ní ẹ máa sọ pé ìwọ ọlọ́run ọba nìkan ṣoṣo iná là á máa sìn iyyaka na'budu ọlọ́run ọba ní ẹ máa sọ pé ìwọ ọlọ́run nìkan ṣoṣo là á máa sìn wa iyyaka nasta'in ọ̀dọ̀ ọwọ́ ọlọ́run nìkan ṣoṣo là á máa wá ìrànlọ́wọ́ wá iyyaka na'budu ìwọ nìkan ṣoṣo láàmásì àti kírun àti parí irun àbí lẹ́yìn irun bùkátà ló kù bùkátà káyé ọmọ pa ọ́ bùkátà kéṣù ọmọ mu ọ́ bùkátà kásàsí ọmọ mu ọ́ bùkátà bó ṣe máa jẹun rọrùn bùkátà bó ṣe máa mú mi rọrùn bùkátà bó ṣe máa rówó bóyá bùkátà bùkátà bó ṣe máa rówó ná bùkátà bó ṣe máa ríran lọ́wọ́. Bukata bó la lálàáfíà ọlọ́run ọba ní wa iyyaka nasta'in ẹ máa sọ pé ìwọ ọlọ́run ọba ìlà àmà wàràn lọ́wọ́ lọ́dọ̀ ẹ̀ lérí bùkátà wa bẹ́ẹ̀ yẹn bá wá mú ẹ̀sìn tí ó wàràn lọ́wọ́ lọ́dọ̀ ọlọ́run bígbà téèyàn mú ìdajì nínú ẹ̀sìn ni ìdajì òsì dọ́dọ̀ ọlọ́run àfi kó mú méjèèjì papọ̀ bó o ṣe ń sin lọ́ọ̀ nìkan bẹ́ẹ̀ náà lọ́ọ́ máa wá wàràn lọ́wọ́ pẹ̀lú ọlọ́run nìkan fíkẹ́ ò délé kí la gbọ́ yìí tá a rí nù àyà yìí jama ìtumọ̀ ẹni pé àní sin ẹlòmíì lẹ́yìn ọlọ́run a sì ní wàràn lọ́wọ́ lérí bùkátà wa àfi pẹ̀lú káwa lọ́dọ̀ ọlọ́run tá a sìn ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa àfáwọ̀ abdullahi ibn abbas wọn làwọn wà lẹ́yìn anabi wa muhammad sallam jọ kan àwọn jọ ń lọ anabi wa síjú wẹ̀yìn anabi ni ya gulam anabi ni mo pè wọ́n ọmọ yìí idà sa'alita nínú àwọn ọ̀rọ̀ tán bá a sọ wọ́n ní idha sa'alita tó bá béèrè nǹkan fas'alillaha ọ̀dọ̀ ọlọ́run ni o ti máa béèrè o torí kò sẹ́ni tó ní lẹ́yìn ọlọ́run kò sẹ́ni tó ní gbogbo nǹkan àfọlọ́run wàyí tasta'anta tó bá wàrà lọ́wọ́ fasta'in billah wàrà lọ́wọ́ pẹ̀lú Allah Allah wàrà lọ́wọ́ pẹ̀lú Allah fiqhu dalil ẹ̀rí tá kí ni àgbọ́yé tó wà lábẹ́

a gbọ́ nínú alukoran a nínú sunna yìí pé tí mùsùlùmí bá ní ṣòro àbí mùsùlùmí bá ní bùkátà kan tó fẹ́ kó bíyá àbí mùsùlùmí bá ń wo oore kan kó wá máa lọ lè ba ntọ́ lọ ń da pé kíkíní yẹn ọ̀ràn òun lọ́wọ́ kó òun lè fi rí oore yẹn àbí kábúrú òun lè ba jìnnà sóhun kò sínú islam limata nasta'inu billahi wahda kí ló dé tó jẹ́ pé ọlọ́run bá nìkan tá à ń sìn yín òun nìkan náà ló tún lẹ́tọ̀ọ́ sí ká máa wára lọ́wọ́ pẹ̀lú ẹ̀ wọ́n béèrè lọ́wọ́ mùsùlùmí pé kí ló ní ó lò ní nǹkan kan lẹ́yìn ọlọ́ kí ló ń lò ọlọ́ọ̀ nìkan náà ló ń pè bó ló ṣe ń rẹ ala náà ló gbọ́rọ̀ rẹ lé lọ́wọ́ nítorí pé ọlọ́run ọba yìí òun náà lọ́ba tó jẹ́ pé gbogbo nǹkan ìgbà tó jẹ́ pé gbogbo nǹkan yẹn gbogbo nǹkan sì ń bẹ lábẹ́ kọ̀ǹtúrò rẹ̀ òun ló sì máa gbogbo nǹkan nítẹ̀yìn ọba sì ní ni ò ní fún yàn nígbà tọrọ rí báyìí a jẹ́ pé ọlọ́run sọnù Quran suratu Taha ayé ẹlẹ́kẹfà ọlọ́run bá ní lahu ma fi samawati wa ma fi ard gbogbo ti bẹnu sama pátá àtẹ̀yítẹ́mà àtẹ̀yítẹ́mà ọlọ́run ló ní gbogbo ẹ̀ wa ma fi ard gbogbo ti bẹ nínú lẹ̀ pátá àtẹ̀yítẹ́mà àtẹ̀yítẹ́mà ọlọ́run ló ní gbogbo ẹ̀ wa ma baynahuma n ti bẹ láàrin sama àtìlẹ̀ ọlọ́run ló ní gbogbo ẹ̀ wa ma tahta thara gbogbo ti bẹ nísàlẹ̀sàlẹ̀ lẹ̀ ọlọ́run bá lè mi ni mo ní gbogbo ẹ̀ nígbà tó jẹ́ pé yín táwọn wá ẹ̀ bí ọba ṣe ń sánmà yọ wà lérí ilẹ̀ àbí kọ́ wà láàrin sánmà àtìlẹ̀ àbí wà nínú ilẹ̀ gbogbo táwọn wá pátá yìí ọlọ́run ló ní ọ̀dọ̀ ọlọ́run la máa wá ràn lọ́wọ́ rẹ̀ lọ ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lẹ́ni wọ́n fi ọlọ́run ọba adẹ́dàálẹ̀ wọ́n wá wọ́n ràn lọ́wọ́ pẹ̀lú ntaada ẹni bá ṣe ń wá ràn lọ́wọ́ pẹ̀lú ntaada ó ti fail bẹ́ẹ̀ bá bí mùsùlùmí a ní bẹ́ẹ̀ bá bí mùsùlùmí pé n ti ń ṣe ọ yìí a ní igi ni ó mú lọ fún mi ẹ bá ń wá gíga jó balẹ̀ ẹ bá ń wá ewé ọ̀mẹ́sìmẹ́sì bàbá bíi mùsùlùmí pé ń tọ́ ń wá yìí alómi yìí ni ó ṣe ẹlòmí àlòkúta tó wà ń lẹ̀ yìí ni ó ṣe ń tà wá yìí ẹlòmí àpè àṣẹ rí àwọn ẹyẹ àwọn ẹyẹ àwọn ẹyẹ yẹn à ó bẹ́ẹ̀ bá ti rí mú tó sì lò ó yóò mú bùkátà yìí bẹ́ẹ̀ bá ti rí tó sì lò ó yóò bí a yìí ẹlòmí àní yẹpẹ ẹlòmí àní àwọn egbò ni ẹlòmí àlọ́mọ èèyàn ni ó yanjú ẹ ẹlòmíì apá àwọn ayé ní ọ̀yànjú ẹ̀ àwọn àgbà ní gbogbo ntọ́lọ́ ń dá bó o ṣe gbọ́dọ̀ sìn ín bẹ́ẹ̀ náà ni ọ̀ gbọ́dọ̀ wàràn lọ́wọ́ lọ́dọ̀ ẹ̀ ẹ̀sìn ni al-isti'ana billah ẹ̀sìn ni ká wàràn lọ́wọ́ lọ́dọ̀ ọlọ́run mọ́ máa sọ pé tọ́ bá ti kírun tán à káfọ́ ọlọ́run ní tọ́lọ́run ká sì fésù ní tẹ̀sù wọ́n sọ pé tọ́ bá ti sin lọ́run tán tọ́ bá ti kírun tán ayé rẹ̀ àwọn nǹkan lọ́lọ́ lè gbélé lọ́wọ́ àbí nǹkan kan ló gbélé lọ́wọ́ tọ́ bọ́ darí ẹ̀ ẹ̀sìn rẹ̀ ò pé ọlọ́run bá ń sọ ní Quran ó ní ayushirikuna ma la yakhluqu shay'a wa hum yukhlaqun ọlọ́run bá ní sí wọ́n máa fi sẹ́gbẹ̀ẹ́ mi ọlọ́run bá ní ntí ò lè dá nǹkan kan tọ́jẹ́ pé òun gangan àdáni wala yastati'una lahum nasra Allahu akbar wala yastati'una lahum nasra ọlọ́run bá ní gbogbo tẹ̀ ń kó ká jàǹkáwọ̀ tẹ̀ ń kó ká tó ń pè lóògùn tó ń pè láṣìírí tó ń pè ní ta bá lọ́wọ́ àwọn àgbà lọ́wọ́ àwọn bàbá tí ìbá ti jọ́ lọ́wọ́ bá nìkan ọ̀hún tọ́ fẹ́ wà náà lọ́wọ́ pẹ̀lú ẹ̀ ọlọ́wọ́ bá ní wàlá yastati'una lahum nasra ọlọ́wọ́ bá ní wọn ò lè ṣe nasiru fún yín wọn ò lè ṣèrànlọ́wọ́ kankan fún yín wàlá anfusahum yansurun àwọn gan fúnra wọn wọn ò lè ra wọn lọ́wọ́ wọn ò lè dára ra wọn lọ́wọ́ èmi gan ní ràn wọn náà lọ́wọ́ suratul a'raf aya one ninety two fikihu deli kí ni àgbọ́yé tá à ń rí lábẹ́ aya tá a kà yín òun náà kò gbọ́dọ̀ máa wárán lọ́wọ́ pẹ̀lú ń ta dá àwọn tá a bá jẹ́ olùgbàgbọ́ a ní ìgbàgbọ́ sí na abudu a ní ìgbàgbọ́ sí wa iyyaka nasta'in ọkàn ò sì lọ bí ọba rí kan ó sì lọ́hùn ó sì bí abùkátà ọmọ tọ́lọ́wọ́n bá ń bẹ lókè fún ọlọ́wọ́n bá ń bẹ lókè tásùkò fún bùkátà rẹ ní gbogbo bá ti ní ọlọ́wọ́n anébùkátà sí anídìí ìrànlọ́wọ́ ọlọ́run ọba kọ́lọ́run ràn wá lọ́wọ́ lérí dídì ẹmúmú kọ́lọ́run ràn wá lọ́wọ́ lérí kọ́nà òsì fún wa kọ́lọ́run ràn wá lọ́wọ́ lérí ìsọ́ bábúrò sí ní í ṣe wá lọ́wọ́ ọ̀tátàárí àtọ̀tátàárí anídìí ìrànlọ́wọ́ ọlọ́run ọba lérí àgbéga anídìí ìrànlọ́wọ́ ọlọ́run ọba lérí à ń wọ́ ọmọ àlàáfíà à ń wá mímọ́ gbogbo nǹkan pátá tá à ń wá ọwọ́ ọlọ́run ló wà fi ń fún wa yìí pé fáyìí tá a ẹ wá sí gbìyànjú gbìyànjú ọlọ́lọ́ ní àṣẹ mbẹ́ wá ila rabbika farghab gbogbo bùkátà yín ẹ kó síwájú ọlọ́run ọba tẹ́ ẹ sìn tán náà òun náà lẹ́ wàá ràn lọ́wọ́ pẹ̀lú ẹ̀ kì í ṣe pé mùsùlùmí yóò wá kírun tán yóò wá padà sílé yóò wá lọ́ọ́ lè bu ọ̀sẹ̀ yóò máa wá wẹ̀ á wà pé kí ló dé a ní bùkátà owó ni a ní bùkátà kíkọ́ táwọn máa kà wá ní ohun tóun ti fẹ́ẹ̀lì ọlọ́run ọba ni ọba tẹ̀sìn tán náà wa ila rabbika farikab gbogbo ń tẹ̀ ń fẹ́ bẹ̀ lọ́wọ́ ẹ̀ ìbéèrè lọ́wọ́ ẹ̀ suratu sharah aya seven àti aya eight fíkìwù dalil àgbóyé tí ń bẹ lábẹ́ eléyìí òun náà ní pé lẹ́yìn irun kábíyà bùkátà ló kù ọba tá a wá sìn náà ọba náà ni ó tún bíyà bùkátà wa abẹ́lẹ́ Allah subhanahu wa ta'ala ọlọ́mọṣà jí bùkátà wo bíyà o pẹ̀lú yọ̀ǹda àti tí ọlọ́run ọba níjọ́ mẹ́jọ àwọ̀ àfọ̀síwẹ́wẹ́ àwọn nǹkan wo àwọn àwọn bo láti ní bùkátà sọ́dọ̀ ọlọ́run àwọn nǹkan wo la máa ṣe ládùúà tá a máa fi wárán lọ́wọ́ lọ́dọ̀ ọlọ́run lérí bùkátà wa tí ó wàá jẹ́ pé bá a ṣe ń sìn ín bẹ́ẹ̀ náà là ń wárán lọ́wọ́ pẹ̀lú ẹ̀ lábẹ́ iyyaka na'budu wa iyyaka nasta'in ìwọ nìkan náà là máa sìn ìwọ nìkan náà sì lọ́wọ́ máa bí a bùkátà wa abẹ́lẹ́ Allah subhanahu wa ta'ala kọ́lọ́mọ́sá jọ abẹ́lẹ́ Allah subhanahu wa ta'ala kọ́lọ́mọ́sá ìgbàlẹ́sìn fún wa. واستغفر الله انه هو الغفور الرحيم